ọ̀fẹ́ mójútó bàbá o. ọ̀rọ̀ ilẹ̀ ìbá mójútó bàbá o. ọ̀rọ̀ mi màmá ó láfojútó. mọ̀lẹ́ ó dẹ̀ dìde kó lọ bá wọn tó la ní lójúṣe tí mo rán ẹ̀ náà iṣẹ́ rádaràda níṣẹ́ tó rán mi mi ò dẹ̀ lè jẹ. ṣebí wọ́n máa ń sọ wípé ẹni tó rán ẹni iṣẹ́ là ń bẹ̀rù a kì í bẹ̀rù ẹni tá à ń jẹ fún. bí ẹ̀yin ò tẹ̀ tí bàdí mi ò ní kọ́mọdé màmọ́ ìgbẹ́ bàbá ẹ̀ láwùjọ mi ò lè jíṣẹ́ tó rán mi. Tọ́lání kí ló wá wà nínú kó sọ fún wọn pé mi ò sí nílé. torí pé mo ti sọ fún wọn tẹ́lẹ̀ pé èmi àti ẹjọ́ dé láti lecture ni so kò possible kí n tún padà láti lọ bá wọn láti sọ pé ò sí nínú ilé mọ́ it's not possible. wá wo ló ń kọ́kọ́ yìí ìwọ ló sọ fún wọn tẹ́lẹ̀ pé o rí mi tí o bá dẹ̀ padà lọ sọ fún wọn pé o rí mi mọ́ ẹlẹ́mù ni mo ẹ̀sìn. are you listen to yourself. As... lọ́mọ ọjọ́ sí ọmọ tó lárí má fọmọ ṣọ̀tá mi ọmọ tí ó mú àrídùn. ọmọlèrè ohun tó ń wò níwáyé ò dáa nǹkan tí ò dé dáa kò dáa ni kò lórúkọ méjì ẹni mi ò ṣẹni èèyàn mi ò ṣèyàn a lè fi wé aláàárọ̀ lásán ò tí ẹ̀rọ tọjọ́ kan ọ̀jọ̀gbọ́n ọjọ́ kan àdọ́gbọ́n sí it's your mom we're talking about here. ti ṣe díẹ̀. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń wá kiri ọkọ mi mo kàn feel pé opportunity ni Fẹ́mi àṣẹ láti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá sọ. ẹ wo kò sí nǹkan kan tá a fẹ́ sọ lẹ́yìn ká gbókèrè ká máa wo ara wa bí ẹkùn àti ẹyẹ òkè. Hmm. ọmọ lè rè kò sí nǹkan tó lè ṣe sí i bó tilẹ̀ wù kó jẹ́ èmi mo ṣiṣẹ́ ọlọ́pàá wá sílé ayé yìí ó dẹ̀ lè change yẹn. ẹ wo ohun ẹlẹ́dàá ó ní kí n wọkàn yín wáyé àmọ́ o ẹ̀yin kọ́ ni ìyá tèmi torí kò sí àwòkọ́ṣe òbí rere kọ̀ọ̀kan lára yín. ọmọ lèrè ẹ wo mi ò fẹ́ kí àwọn èèyàn mọ̀ yín bíbá yìí nítorí náà ẹ má wá mi wá bíbá yìí o ó dàbọ̀. bọ̀wọ̀ fún ìyá òun bàbá ẹ̀ kí ọjọ́ ayé ẹ lè pẹ́ lórí ilẹ̀. ìyẹn fún òbí tó ṣojúṣe lórí ọmọ a máa ń pọ̀rọ̀ yìí lówe ó máa ń lára ah, ònà ọmọ lè rí irú èṣù wo ló ń wọnú ọmọ tó ń kọ ẹ̀yìn ọmọ sí ìyá ẹ̀ ìwọ tó jẹ́ pé gbogbo ayé mọ̀ pé ọmọ mọ́ mi nìyẹn ọmọ lè rí ibi báyìí ló wà. kí ló ṣẹlẹ̀. tó bá rí t-shirt faculty week wa bóyá nice tó too lovely. ẹ ẹ wo tètè mú wo tiẹ̀ wájà rẹ̀ kí n mú mọ́ tọ̀dọ̀ mi sódà máa lè sanwó tiwa wọ́n ní tàbá tètè san wọn ní lè ṣe fún wa o. owó kíni. owó faculty week now. <laughs> ó dà ipò tí gbàgbé pé birthday mummy next week ni and you know how much I love my mom you know I don't joke with her. Mm-hmm. kí ni mí nìyẹn ṣé mo ní ra gift fún wọn in fact surprise mo fẹ́ ṣe fún wọn tó bá rí nǹkan tí mo fẹ́ rà. òfun ni ṣó jọra wọn ni ọ̀tọ̀ọ̀tọ̀ ní nàún mo ṣàrò owó tó pọ̀ lọ́wọ́ ẹ̀ lánàá ṣé gbogbo ẹ̀ ló wá fẹ́ fi ṣe birthday mumsy ni. alówó ò tí ì tó ṣó mọ nǹkan tí mo fẹ́ fún wọn ni and kí ló ń try láti sọ ṣé màá mú faculty week over birthday mummy mi. really so báwo ló ṣe máa rí lára ẹ kí àwa káwa look like the odd ones out. mi ní jẹ́ kó oh. disgrace mi ó mọ nǹkan ṣá mo máa sanwó tiẹ̀ mọ́ òtẹ̀ mi ọmọ pé tó bá ní wàá dá padà fún mi máa gbọ́ mi padà o. ṣé ọ̀rẹ́ mi kò sí wàhálà. jẹ́ kí tètè lọ sọ tí ṣe tẹ́ nice gan o. kọ́lọ̀ ah, wo. kí ló wá dé ibo ló sọ ìfẹ́ tó wà láàrin méjèèjì sí tó fi wá di pé òun gbójú sókè máa bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀. Ah. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé Ṣílẹ̀ àwọn tó kà kò yé wọn àwọn tó dẹ̀ yìí wọn lè ṣàlàyé ìwọ ló lọ̀yọ́ tó tọ̀yọ́ bọ̀ ṣàlàyé fún mi kó yé mi I am your friend. ṣé kò ń ṣe pé ìyá yẹn ló tún padà wá ooo kí ni mo gbà lọ́wọ́ ìyá yìí gan náà ni mo kọ̀ tán wọn. táwọn actually èmi àti ẹ̀ lájọ́ ń ágé lórí nǹkan kan so mo wá jẹ́ kó yé pé tóun ò bá gba tèmi èmi náà ò ní gba tiẹ̀. má bínú pé mi kí ẹ pé mo ṣe wọlé ṣé wàá ok. it's okay i'm fine ó yé mi pé igi lóore lògì. Hmm, ọ̀tá ni. Mm, ẹ ọ̀rọ̀ tẹ wá ń fà ṣé mo lè bá yín dá sí. Ah, fara ọ̀rọ̀ àárín ọ̀rẹ́ méjì ni a máa parí ẹ̀ fúnra wa. ẹ ṣọ. yeah. yeah. are yes. all right then um, ready tell me about now. Ah, Ajíbọ́lá mi ó ti sọ ibi tá a lò. ẹ tá à ń gbéyàwó bá wa bá òun go get ready okay. okay kí ló wá yín lọ fún ẹ jẹ́ pọ̀ kára yín lè fúyẹ́ ọkọ mi jàre jẹ́nu get ready. ọmọ lèrè ọmọ lèrè ọmọ lèrè ayé orí fún mi lọ́mọ lèrè ọmọ tó lábẹ́ ọmọ ṣọ́ta mi. mi forest mi wà ọkọ alẹ gbọ. èmi kọ́ làbúrò ọmọ lèrè ọmọ mi làǹtìlàǹtì ọmọ lè rè ayé orí fún mi lọ́wọ́ jésù bàbá ọmọ ṣọ̀tá mi àrídùnú ọmọ àríyọ̀ ọmọ ọmọ lè rè ọmọ mi làǹtìlàǹtì. ọmọ mi àwọn ọmọ mi dísò fẹ́ o. ọ̀hún ló dùn jù ú ṣáàdùn àmà bẹ̀ jẹ́ bẹ́ẹ̀ torí ìfẹ́ bá gbé drink tó wà nínú fíríjì wa má bínú má bínú. mo ń bẹ̀rẹ̀ ní o dáadáa ló ṣe o kò dùn rárá kí ló dé kò sí sọ́ọ̀sì nílé ni noodles is not noodles sauce dùn jù kan lọ àbúrò ló dùn jù. mo mọ̀ ọ́ mo mọ̀ mo mọ̀ bò ju ilẹ̀ ṣe torí kò mọ oúnjẹ sè èmi ni mo mọ oúnjẹ sè. bá fún ẹ fọtí alẹgbẹ. Ah, ah. mo mú mi tán fẹ́ o náà jọ àbítẹ inú ẹ̀ wá ń dùn ṣó tán ṣó tán. Mommy, it's my food, yeah. Put the sauce in the cupboard. Cook you. Ah. alábàásọ mi olùbádámọ̀ràn mi ìfẹ́ eh. mi alábàárò mi alábàásọ mi olùbádámọ̀ràn alábàárò ìfẹ́ ìfẹ́ hmm, eh. o. ìfẹ́ gbilẹ̀ lọ́kàn ẹni ni yọrí yọrí yọrí yọrí ni yóò máa ṣe níyó ìfẹ́ mi mo fẹ́ hàn bẹ́ẹ̀ ni mo sọ. ìfẹ́ a máa fẹ́ lẹ́lẹ́ bí ìyàn bù òjò kan ìfẹ́ lẹ́jà máa fẹ́ nínú mi o ìfẹ́ ahọ́n àhẹ́ ìfẹ́ àtọ̀run tó yẹ kóró ní ìfẹ́ tiwa. I love you from the bottom of my heart. Olùbádámọ̀ràn mi ẹ̀yìn jú mi. Alábàásọ mi fẹ́. Má ṣe bá mi jà ìfẹ́ rẹ̀ mi olùtọ́ ni sí òbí ẹni ló ní bá ní dámọ̀ràn ìfẹ́ ayé ẹni ìwà ẹgbẹ́ òrí o. olùtọ́ ni sí òbí ẹni lọ́la bá ní sọ̀rọ̀ ìfẹ́ ẹni abẹ́ òrí o. ìyànjú òjò kan ìfẹ́ lẹ́jà máa fẹ́ nínú mi o ìfẹ́ ahọ́n ahẹ́ ìfẹ́ àtọ̀run tó yẹ kóró ní ìfẹ́ tiwa. I love you from the bottom of my heart. Olùbádámọ̀ràn mi ẹ̀yìn jú mi alábàásọ mi fẹ́. Má ṣe bá mi jà ìfẹ́ rẹ̀ mi olùtọ́ni sí òbí ẹni ló ní bá ní dámọ̀ràn ìfẹ́ ayé ẹni ẹgbẹ́ òrí o. olùtọ́ni sí òbí ẹni lọ́la bá ní sọ̀rọ̀ ìfẹ́ ẹni abẹ́ òrí o. ó ga o orí mi ń wú o ọmọ lè mo jowú ẹ̀ e. ṣòrí kí bọ́lá tèmi ń wò yìí ó dàbíi pé ó ti múra àyàwó this one no be ṣeréṣeré o. tọ́lá ni má jẹ́ ń tọ́ ẹ̀ ẹni wọ́n kọ́ pàdé ẹni wáyà ni o èmi gan ti yóò fẹ́. ìṣẹ̀lẹ̀ àjíbọ́lá máa ń ṣe mí bíbíbí ah, àfi bẹ́ẹ̀ ni wípé kò róbìnrin rí. ọmọ lè rí tá a bá ń sunkún ká máa ríran ọ̀rọ̀ àwọn ọkùnrin èjò ni wọ́n wọ̀n ọ̀dẹ̀ ṣe nínú fún wọn ó dẹ̀ kúkú parọ́ o. sori tíná ìfẹ́ bá ti ń jó wọn lọ́kàn tí àwọn èèyàn ti mú ẹja wọn ah, àfi kéèyàn náà ya súnmọ́ wọn pẹ́kípẹ́kí ni o kó má bàa di pé wọ́n bọ́mọ́yàn lọ́wọ́ at this stage i think it's very important kó lọ mọ àwọn parent ẹ. mo ti mọ àwọn kan ṣá. Ah, èèyàn tó tiẹ̀ wà important jù láti mọ̀ ni mọ̀ sí ẹ̀ make sure pé o mọ mọ́ mi ẹ̀ kó súnmọ́ wọn kó make sure pé ẹjọ́ dọ̀rẹ́ ara yín ṣó mọ̀ bóbìnrin lọ́ta obìnrin so tó bá ti rí àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn kò sí problem wà wá rí i pé ọmọ òun náà lọ́mọ mọ́mì. mọ́mì kọ manmade ni. máa ń gbé gbogbo wọn wá sẹ́mi. ọmọ lèrè ṣé torí mọ́mísí tí mo dárúkọ nísìnyí ló jẹ́ kójú ẹ̀ change àbí yóò fẹ́ kí n múnú aṣọ yìí rọ̀ ló pa aṣọ yẹn aṣọ Honey was your day? Well, not bad. Tiring, hectic, but rewarding. Báwo ni déètì wọn náà? Hmm, ẹ àwọn ibi tó lówó fẹ́ lọ ẹ̀ kọ́. It was fine, but it was stressful. It's alright. Ṣé àlàmà pọ̀ pé ibi tí ẹ pa mí kọ́ ni owó ìfúnmi dọ̀tí ilẹ̀ pọ̀? Oúnjẹ náà mi sílẹ̀. Ẹ̀hẹ́n, good. Bẹ́ẹ̀ ni, kí tó tún gbàgbé jẹ́ gbọ́rọ̀ nù ẹ̀. ọmọ bẹ́ẹ̀ náà ló bí ìkọrin lórí ìdúró ọmọ lérè. well i guess she's fine. anyway ó pè mí olóhùn máa wálé next week. náà ṣọdẹ. ẹgbẹ́ ẹ tètè ṣó jẹ mi ò mọ̀ kó tó ṣe mọ́ mi níta àtìgbà tó ti dé wọn ò cheer up níṣẹ́ ni mo bá wọn ṣeré wọn fajú ro wọn dá mi lóhùn ìgbà tí mo tẹ̀ pé lọ́wọ́ wọn ní kò sí kankan. mọ́mí ọgbà ẹ̀ ṣeré ṣé ìyá ìjọ amusement park ṣé gbẹ́ni tẹ́ máa lọ ṣeré. ó jẹ́ di. kọ ẹni à ń sùn hmm. tóbi bá dẹ̀ pa ẹni à ń jẹun la fi ń búra ni wọ́n fi ní pé a kì í bú Ṣàngó lẹ́rùn Àjíbọ́lá hmm. mi hmm. àsìkò tó ń dùn rèé o kọ́ lóun má dẹ̀ jẹ́ kòkòrò èmi kàn ń bí pé ó yẹ ká mú ètò yìí ní ṣísẹ̀ntẹ̀lé. ìfẹ́ mi ṣorí tó bá ti ya eégún àti ìyá ọ̀rẹ́ mi o hmm. gbogbo wọléwọ̀de tá à ń ṣe látijọ́ ó ti sú mi náà ó ti sú mi ìwọ ló dẹ̀ ní pẹ́ ṣe tó ń school yìí jẹ́ ká ṣe nǹkan tá a máa ṣe. àjíbọ́lá ẹlẹ́rù ló máa ń gbé níbi tó ti wúwo ìwọ ló fẹ́ gbéyàwó tí mọ́mí àti dáàdì bá dẹ̀ ti rẹ́dì tiwa ò lè. ọmọ hmm. ìpè tiwa náà ò lè ó ṣáà ti wá lé mi ó rí i pé àwọn òbí mi wọn ní wàhálà rárá sórí nílé wa nǹkan tí ò bá lè à ń fọ̀bẹ̀ gẹ̀ ìwọ báyìí ni mi ì ẹbí ẹ̀ kankan àfọ̀rẹ́ àfọ̀rẹ́. Hmm? <laughs> àsìkò náà ti ń tó baby jẹ́ ká wáyé láàrin next week máa mú ẹ lọ sọ́dọ̀ dáàdì ní ọ́fíìsì wọn. Ah, ọ́fíìsì kẹ̀ ṣebí ilé ló yẹ ká ti lọ bá wọn. baby ọ́fíìsì ló better ó dẹ̀ ní reason. ó hmm. hmm. máa wá ọkùnrin o àwa ọkùnrin máa ń jọ owó. Hmm. tí dájú ẹ bá kọ́kọ́ rí mi tí mo kọ́kọ́ wá pé mo fẹ́ tọrọ ẹ wọ́n lè fi pa lé mi dànù. ara <laughs> o jẹ́ sọ fún ẹ tó bá ti mí dáàdì mi tí mo dẹ̀ ti introduce ẹ sábúrò mi ó ti mí gbogbo ẹbí nìyẹn náà. Hmm. ọmọ lèrè ni ẹ̀rín dẹ̀ ń pa mi sórí àwọn bàbá wa wọn ń ṣẹran rírọ̀ àwọn ló mọ bó ṣe máa bá wọn sọ̀rọ̀ tí wọn níwèé pé ẹranko ló fẹ́ wá mọ̀mọ́ àwọn yìí. ìfẹ́ mi kò rí bẹ́ẹ̀ gbogbo ilé o hmm. nílé tiwa bàbá mi láláṣẹ ilé nǹkan tó bá dẹ̀ ti sọ lábẹ́ gé. mo gbà fún ẹ àmọ́ síbẹ̀ náà. Àjíbọ́lá mi ah, ìyẹn ò wà important kó tó ṣe pàtàkì nísìn ni pé ká dé ìfẹ́ wa ládé èèyàn tó mọ̀ àtẹ̀yẹ tó mọ̀ kó ṣe pàtàkì sífẹ̀ẹ́ wa ṣé tí ń gbọ́ bíbí mi jẹ́ ká ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ yẹn. Hmm? kò sí wàhálà wọ́n gbà fún ẹ ìfẹ́ mi mo fẹ́ ọ bẹ́ẹ̀ ni. ìfẹ́ a máa fẹ́lẹ́lẹ́ bí ìyàn gùn òjò kan ìfẹ́ lẹ́jà máa fẹ́ nínú mi o ìfẹ́ ahọ́n àhẹ́ ìfẹ́ àtọ̀run wá tó yẹ kóró ní ìfẹ́ tiwa. I love you from the bottom of my heart. Olùbádámọ̀ràn mi, ẹyin jú mi, alábàásọ mi fẹ́. Má ṣe bá mi jà ìfẹ́. Kí ló ṣẹlẹ̀? Tí kìíní fi ṣe. O sọ pé ò ń bọ̀. Well, mo ní kí surprise yín náà ni. Ee, wọ́n mọ ewu ṣe nǹkan torí Ọlọ́run torí owó ló ṣe wá. <laughs> whatever bó ṣáà ti anyways um, good time um, Ibidun meet my fiance Omolere Omolere my sister Ibidun. oh hi good afternoon. hi good afternoon. anyways um, Anjade kí one, níbi oṣàwọn tó máa wà yeah sure. yeah I'll see you later. okay. tọ́jú ara ẹ o pẹ̀lẹ́ má wọ yàrá mi o ṣó bá ṣe ọtí ẹlẹ́rìndòdò tó dùn dáadáa wá sọ ọjọ́ àlè dùn bí ó ṣe dùn. ṣé o fẹ́ mú bẹ̀rẹ̀? Thank you darling. Good morning. Thank you. Good morning. Just dáadáa. Baby, kí ni time? Quarter after eight. Ah, mo gbé. Lóde. Mo ní test láàárọ̀ yìí. Oh, you need to calm down. Màá bá ẹ pé cab ṣùgbọ́n. Hmm? kan way. What did they do? ṣé ló bá ṣe sliced bread or sandwich or something. Hmm? Okay. ìfẹ́ àwọn àhẹ́ ìfẹ́ àtọ̀runwá tó yẹ kóró tiwa. I love you from the bottom of my heart. Olùbádámọ̀ràn mi, ẹ̀yin. ó dẹ̀ dùn mo ṣe miss test ẹ̀ ṣá. ah wo èmi tiẹ̀ ń wò ni pé kó lọ bá dr laja ó mọ̀ pé àwọn wà reasonable tiwọn ó yẹ kán lè ṣe make up test fún ẹ àbọ̀mọ̀. ṣé wàá lè dàbí kí n wà láàrin ẹ̀yin tèmi ká má jí rárá o kó lè dàbí náà. Hmm. òun ló dífá fún pé èèyàn kan kì í jẹ méjìlá bàlàdé ah, ah. gbogbo gbádùn tó jẹ lọ́dọ̀ jíbọ́lá yẹn ó ti pọ̀jù kó má miss test ẹ lọ you cannot eat your cake and have it girl wo ọ̀rẹ́ mi èmi náà kúkú mọ̀ pé ọ̀dọ̀ ẹ̀ ni màá sùn ìgbà tó dẹ̀ ní kí n sọ nǹkan kí ni mo fẹ́ ṣe. ìgbà tó ní kó sùn àbí ẹ máa wojú ẹ <laughs> ìwọ tí mo mọ̀ àbí ìwọ tí mi mọ̀ ìwọ tó yẹ pé tó bá fẹ́ ṣe nǹkan báyìí kò sí bí èèyàn ṣe lè convince ẹ o jẹ́wọ́ fún mi pé tí ẹgán ti wà lára ẹ̀ rẹ́dí. wo ìwọ ló mọ̀ bí mi ṣe wà báyìí wọn ń kùn mí èmi fẹ́ sùn. kí ló ṣẹlẹ̀. ṣé ìwà àti jíbọ́lá ṣèṣòro mọ́jú ni. tọ́lá ni gbogbo nǹkan ló ṣàfẹ́ mọ̀ ó dáa lọ mú ìwé wa àti báyọ̀ kó má lè máa kọ́lẹ̀ bí mo ṣe ń sọ kó má bàa gbàgbé èké ìbí dùn wàá sọ fún mi bí àti ìwọ bá lọ sílé boyfriend tiẹ̀ o máa ń sùn. àṣeyàn burúkú ni jíbọ́lá yẹn tí mo dẹ̀ máa ń rò pé yàn gidi ni tó ti ṣọ̀rẹ́ mi léṣe lọ́rọ̀ kan báyìí márùn rí mo láàbò ní kí n má bẹ́ẹ̀ wọ́ gbogbo ara ẹ̀ mo ti mọ̀ ọ̀rẹ́ ti yé mi. mo ti dọ́stẹ̀l ẹ̀ náà ó lè mo ò láì kó máa dá mi dúró ó mọ̀ mo ti wà ń bẹ́ẹ̀ ṣé black gate yẹn kọ́ ni mo ò láì kó máa dá mi dúró o mo ò láì mo ò láì rárá. kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń wá kiri. ọkọ mi mo kàn fíò pé opportunity ni Fẹ́mi àti láti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá sọmọ. ẹ wo kò sí nǹkan kan tá a fẹ́ sọ lẹ́yìn ká gbókèrè ká máa wo ara wa bí ẹkùn àti ẹyẹ òkè. ọmọ lèrè kò sí nǹkan tó lè ṣe sí i bó tilẹ̀ wù kó jẹ́ èmi mo ṣiṣẹ́ ọlọ́pàá ẹ̀ wá ayé yìí ó dẹ̀ lè change yẹn. ẹ wo ohun ẹlẹ́dàá ó ní kí n wọkàn yín wáyé àmọ́ o ẹ̀yin kọ́ ni ìyá tèmi torí kò sí àwòkọ́ṣe òbí rere kọ̀ọ̀kan lára yín. ọmọ lèrè. ẹ wo mi ò fẹ́ kí àwọn èèyàn mọ̀ yín bíbáyìí nítorí náà ẹ má wá mi wá bíbá ẹ mọ́ o ó dàbọ̀. ọmọ lè rè. ẹni tó lè ṣe irú ìyẹn fún màmá ẹ kí lẹ rò pé kò lè ṣe fún ìyá oníyà. abájọ pẹ́ tí mo ní kó jẹ́ ká lọ sílé àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ó ní dádì òun ká lọ rí wọn àwọn ìpè ṣé èèyàn máa ń ní bàbá kó máa ní ìyá ni. ẹ ẹ tí ìyàwó fẹ́ ègún ti wà lórí ọmọ yẹn kó má dẹ̀ lọ kó ègún wá sínú ẹbí tiwa. Ah, gbogbo téèyàn ti rò bóun ti rí the final destination. Ah, màmá àwòkọ́ tí màá ṣe náà ni solution máa wà àbí aláṣẹṣe ṣáà ló máa máa ti ṣe ara ẹ̀. Hmm. tó bá ń gé watermelon kan ìyókù kò fi sí fridge kan a ò fi ẹnì kò gé wa. all right. Jíbọ́lá. Ah. Tọ́lá ń bá òun okay why tó ṣe wọlé. wo ọ̀rọ̀ tó bá gba inú ilé wọn sọ́ǹkà vice versa ọ̀rọ̀ kan ṣe mí lójú bákan ọ̀rọ̀ yẹn ò dẹ̀ fẹ́ yé mi mo dẹ̀ wẹ́ pé wọ́n ní best person láti wá bá láti béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀mí ìdẹ́fẹ́ kó parọ́ fún mi lọ́rùn ṣé ọmọ lè rí fi nǹkan kan pamọ́ fún mi. I don't understand. bóyá ti bá sọ báyìí wáyé ẹ mo ní kọ́ ọmọ lè rí mú mi lọ́dọ̀ àwọn parents ẹ̀ ó ní ẹ̀ òun máa mú mi lọ́dọ̀ dáàdì òun ọ́fíìsì dáàdì òun ah, but office kọ́ ló yẹ kó mú ẹ lọ náà ilé wọn ló yẹ kó mú ẹ lọ. ayé àmàdà o ọmọ lè rè i want to meet your parents àwọn méjèèjì ni mo fẹ́ meet wọ́n ní irọ́ eh, it's just my father my mother is not ah it's strange àbí èèyàn ṣáà kì í ní bàbá kó má níyà. Eh. ajẹ́pọ̀ ní nǹkan kan tó ti ṣẹlẹ̀ tó sọ fún mi tóun náà dẹ̀ sọ fún mi. ó nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ àtẹ̀tìjọ sọ̀rọ̀ lásọkùn náà mo wá ní pé kí n mú wa bá yín. ó nífẹ̀ẹ́ ìwọ náà nífẹ̀ẹ́. yes daddy. kí lorúkọ ẹ. Ajíbọ́lá ni sá. Adébọ́lá. no sá Ajíbọ́lá. Ajíbọ́lá eh, nice name nice name. thank you daddy. iṣẹ́ wo ló ń ṣe. as an engineer. as an engineer. okay. all right. oní onítumọ̀ díẹ̀ sí mi ṣé ìwà àti màmá ẹ ti jọ sọ. èmi ò sọ fún ọ. wàáyí ilé tó ní bá màmá ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí it's a very sensitive issue. Ah. ẹ wo dáàdì ìyẹn ò necessary ṣe bẹ́ẹ̀ ló lórí ilé náà. ó necessary èmi lórí ilé ṣùgbọ́n mo lè jẹ́ lórí ilé jù bẹ́ẹ̀ lọ màmá yín òun ló manage gbogbo àwọn olórí ilé inú bíbá ìpè manage ilé mọ́sọ àfíà obìnrin ni ó dìgbò àtẹ́bá ti sọ lára yín tẹ́ ṣe múnúmúnú yín tán ẹ wá gbé wá sọ́dọ̀ mi èmi á ṣèdájọ́. ẹ wo ìyàwó yín ni wọn ẹni kẹ́ sọ fún wọn fún ara yín. ọmọlẹ́rìn ṣé ọ̀rọ̀ ọ̀nkú ajíbọ́lá ló ń bá dáadé sọ. ẹ̀hẹ́n kí ló dé. dáadé ṣe rí ọ̀nkú yẹn wọ́n fa nǹkan tẹ́ bá rí wọn wọ́n ga wọ́n dúdú wọ́n wá símbọ̀lẹ̀ it's very handsome my sister chose the right one. thank you sis. ó ga dúdú wọn sì ń gbọ̀nlẹ̀ mhm. ṣé ìyẹn ló wá túmọ̀ sí pé èèyàn dáadáa ni. ah apart from that wọn lawọ gan ọ máa ń send owó sí wa àbí. <laughs> tòní fẹ́ pògò lẹ́sọ̀ọ́sọ yẹn àwọn ọmọ mi sọ̀rọ̀ bíi alátẹ̀míjẹ́. <laughs> lẹ́yìn ọmọ tèmi wọ́n máa fi nǹkan kéèké tán yìí ń tà kí lẹ fẹ́ tí mi ò fún yín that is not it ẹ̀kan lawọ́ kọ́ là ń sọ ìwà ìwà ló ṣe kókó. dadi adébọ́lá tèmi ó nífẹ̀ẹ́ mi ó dẹ̀ níwà náà. ó sì wàhálà sórí gbogbo ilé ìtẹ̀kọ́ wá síwájú mi yìí kò ń ṣe ọ̀rọ̀ tèmi ọ̀dọ̀ ya yín ló yẹ kẹ́ ti máa lọ kọ́kọ́ yanjú ẹ̀ kẹ́ pa kẹ́ tẹ́ bá wá pákéjì ẹ̀ tẹ́ máa gbé lọ́dọ̀ mi mo sọ yẹn fún wọ àyànjú ẹ̀ ń gbà yẹn yàyàyàyà ẹ lọ wo ẹ wo múvì tó da tí mò wo sí ẹ jẹ ẹ mọ mo ti jẹ miss out mi ọ yàyà ẹ lọ excuse me excuse me ah god bless you love. Oh yeah, I can ti dáìnì. ah oh my, yẹn wọ́n ti fẹ́ jọ wẹ̀. ṣé ó ẹ̀ṣẹ̀ ń gba abẹ̀yẹn ni tí ò fi mọ bó ṣe yẹ kó rìn. that's not it that's not it. bóyá ó yí ojú nǹkan. sorry ah, ah. no no no no no no that, that is not it. How did you get up? No, I don't know. Ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ṣe nǹkan. 안녕하세요. 어, 그래. 찌개 먹자. 뭐 수행긴 밤에. 음. àdúgbò náà ṣe bí ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n náà ti nà ẹ̀nu wọ́n ti ayé nìyẹn. ilé tẹ́lẹ̀ àfẹ́rẹ́ àtúnjẹ sí gan-an. ọ̀wọ́dì ẹ̀ mọ́ jẹ́ jẹ́ náà lára. bámi ní mi não lò mí minutes eat your mommy's meat. ní mm-hmm. ṣe orí ọmọ àti ìyá débi ẹran. èmi kò ṣe é pa ẹran. ẹyí tọmọdé ni zun. ẹyí ah ogógó mọ. Mm. too much of meat is not good for our ladies. Oh, my meat is small. It's small. Mama no small. ọmọ lèrè ọmọ mi làǹtìlàǹtì. a rí ọ. Mm, búburú ní gbogbo kí ló ṣẹlẹ̀ ṣé ikọ̀ burúkú ni kí àbúrò wá sínú yàrá ẹ̀gbọ́n. lọ́dà kí la tún rí gbọ́. wọ́n ní ìròyìn ìsìnkọ́ tí mo wá why is it that anytime tó bá dé láti sùkúl báyìí inú yàrá ẹ̀ báyìí ló máa dúró sí ṣé ọmọ fújọ́ nínú mi ò ibi tó bá dé omi ni màá jókòó sí. ẹ̀ as a matter of fact tẹ́lẹ̀ àjọ máa ń wà ní is it that you in my room àbí kò wá sí ti room kájọ máa ṣe. wọ́n wò ó bọ́pọ̀ tí mo ṣe ẹ̀ I don't have time. I hope nothing is wrong. Uh, nothing is wrong, I'm fine. Wow. Okay, it's fine. And how is it going now? Tolóṣe. Mo fẹ́ máa gist mi mọ́ àbí. Wọ́n kó ti pẹ́ sí mo ti bá wọn sọ̀rọ̀. Gist kọ. Hmm. Ṣáà kò ní mo fẹ́ bá wọn sọ̀rọ̀ sí. <laughs> ẹ pẹ̀lẹ́ o mrs ọjíbọ́lá ṣe bá mi dùn. ó wọ́n lè kó jàre jẹ́ ìgbé fún ẹ. láti ẹgbẹ́ fine boy ó ṣe ní wàá ṣe dákàrá. tá pè é. ṣẹlẹ̀ gangan náà nígbà míì náà ti bá pè láì ní máa ń bízi kò yé mi. jẹ́ kí mi náà tún fi nọ́mbà mi kọ́ lẹ́nu. ṣé kìí ṣe pé nǹkan kan ṣẹlẹ̀. bí kíni. bóyá èyí méjèèjì jọ ní misunderstanding. rárá o kò sí nǹkan kan. tó bá jẹ́ bẹ́ẹ̀ èèyàn téèyàn ò bá rí èèyàn kì í bínú sí o at this point mo máa advise ẹ pé kó o lọ sílé at least tó bá tiẹ̀ bá wàá bá àwọn aráalé ẹ̀ wọ́n lè mọ ibi tó wà tán bá tiẹ̀ mọ ibi tó wà at least wọ́n á fún ẹ ní hint ibi tó wà. tó ń tọrọ sọ. má wọrí ṣùgbọ́n. okay. Thank you. Everything will be fine. But I'm surprised. Èmi àti to try, mama try it or no? Lọ́dọ̀ mi. Don't know. Ajá tó rí ni tó ń jù. Tó wá padà rí ni tó ń gbó. Tí ò bá ń ṣe ajá yẹn lèèyàn ṣe. Èèyàn ti ṣe olówó ẹ̀. Ajíbọ́lá. Èmi náà mọ̀ bẹ́ẹ̀. Àmọ́ kí ni ẹ̀ṣẹ̀ mi gangan jẹ́ ẹ mọ̀ kí n bá lè tọrọ ìdáríjì. ó ṣẹ̀ mí o ara ẹ̀ ló ṣẹ̀ <laughs> mi ò lè fẹ́rú ọmọ bíi tiẹ̀ kò ṣeé ṣe ọmọ tí àwọn òbí ẹ̀ ò jọ lójú ṣé òbí olóbì ló fẹ́ jọ lójú. àjùbọ́lá mi dẹ̀ kí n ṣọmọ burúkú o mi ò lè rẹ́ bí ẹ̀kọ́ kan. wo wo wo gbàgbé ẹ̀ wàá rí wọn fín sórí ibi tó bá tẹ dé lọ́wọ́ ẹ wà á tún mú àtẹ wà á tún fi tẹ wọ́n dì. ọlọ́run ní ṣe mí nírú ìyàwó bẹ́ẹ̀ jọ ọkọ mi kí ló rù débi gbogbo nǹkan tó ń sọ yìí kò yé mi. òun bú ìyá kan níwájú hostel báwo ni ìyá yẹn ṣe jẹ sí ẹ. máa wulẹ̀ fún fọ́ọ̀mù ìjà ẹ ló ń bú ìyá tiẹ̀ ni ìwọ ń bú. baálé ilé tó ń dagibajá tó bá yá ó máa padà kó pàṣán bóyáwó ẹ̀ náà. ọ̀rọ̀ wo ló pọ̀ di ọ̀rọ̀ náà ọ̀rọ̀ wo ló pọ̀ di ọ̀rọ̀ náà kí ni ìyá tiẹ̀ lè ṣe fún ìwọ tí wọ́n wá mú ìyá ẹ̀ tó wá ń túrútú lẹ̀. ọ̀dà jẹ́ jókòó kí n bá lè ṣàlàyé fún ẹ. jókòó fún kí ni kí ló fẹ́ jókòó fún ṣé wò gbọ́ ni wọ́n ní ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì fẹ́ni tó gbódó mi bẹ́ẹ̀ ni ah, yorùbá gbọ́ wọ́n ní ọmọ tó mọ ìyá ẹ̀ lójú òṣì ló máa ta ọmọ náà pa á bèlè tàsé á bọ̀ sí bọ́ sí ọmọ tó bú ìyá ẹ̀ ṣé o mọ̀ pé o ti bà ọjọ́ ọ̀la àwọn ọmọ tá a lè jọ bí jẹ́ ni o ti gbẹ́gun lé wọn lórí èmi ò dẹ̀ fẹ́ bímọ tẹ́gùn máa wà lórí wọn mi ò pariwo inú ò dẹ̀ bí mi ṣùgbọ́n kí mi ò bínú mo sọ fún ẹ ń sìn láti èmi lọ ìpínyà ti dé láàrin mi àti ẹ ìwọ náà lọ béèrè lọ síta kó sọ pé à mo búya mi o ọkọ mi wá lóun ò fẹ́ mi mọ́ o kó wá gbọ̀ngàn tó máa sọ because mi fẹ́ kó dọjọ́ iwájú hmm, kí ìyá mi wá wá kó wá búya mi mi ìfẹ́ lọ ẹ̀wọ̀n wá máa lọ tó bá ti wá lọ má pè mí má pè mí mo fọlọ́run ọba bẹ̀ má pè mí mọ́ má pè mí wo mi ò bá ẹ fa nǹkan kan wá máa lọ gbé bàjọ́ gbé bàjọ́ gbé báàgì ẹ kó máa lọ máa lọ máa lọ mi ìfẹ́ pariwo mi ìfẹ́ sórí mi ò fẹ́ kínú bí mi. olùbádámọ̀ràn mi ẹ̀yìn jú mi alábàásọ mi ìfẹ́ mi bá ṣe bá mi jà ìfẹ́ mi ìfẹ́ mi olùtọ́ni sí òbí ẹni lónìí bá ní dámọ̀ràn ìfẹ́ ayé ẹni abẹ́ òrí o. ṣé kò sí. ẹ̀yin náà ni ẹ̀yin gangan nìkan tó ṣẹlẹ̀ sí mi tí mo fi bára mi níbi tí mo wà lẹ́nu ah! tí kò bá ń ṣe wípé ara yín ni mo gbà wáyé ẹ̀yin ẹlẹ́ni tó yẹ kí máa pè mí. àìmọye ìgbà ló ti sọ bẹ́ẹ̀ sí mi mo lè ti gbà kámọ́ ti gbà fún mi kí ló tún wá ṣẹlẹ̀ sí. èmi ò ní nǹkan tẹ́mi fẹ́ bá sọ torí tí bá tiẹ̀ bá yín sọ gangan kí ni ẹ fẹ́ ṣe àbí ṣé ẹ lè tún nǹkan tẹ́ ti bàjẹ́ ṣe. wọ́n lè rí how dare you báyìí ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. she is not my mother. will you shut up. betrayal ni wọn tí ẹ bá mú nǹkan tí wọn ṣe. ọjọ́ tí bá tún gbọ́ kó lo èdèkéde pẹ̀lú bàbá ẹ̀ tó gbé gbólóhùn àtọ̀dé ibi tó bá pọ̀ sí wàá nígbà tó máa fojú ẹ̀ nínú ẹ̀ now sit down. ẹ lójú mo ti wà ní passage hotel yẹn kí ló pe room number yẹn. mọ́mì. kí ló ṣẹlẹ̀ náà bí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ náà. ṣùgbọ́n mi sì pé ohun tí mò ń bá wọn mi jà lé lórí kí ni wọ́n mi fẹ́ tiẹ̀ ṣe fún wọn kí ló tẹ̀ sún mi dé gbogbo nǹkan tó ń ṣe yìí. Ah, well um, i'm really on the point on the point really mi ò blame ẹ but sori ohun tó àwọn láàmú láàmú ló ṣe ń ṣe àgbègbè gbogbo wa la mọ̀ pé ẹni tó ń ṣègbà olówó lọ́wọ́ sori bí n tiẹ̀ mọ̀ kankan pa màmá ẹ̀ Rọ́mọkẹ́ tẹ̀ mo mọ̀ pé kò ṣòdìrà mi ọmọ mi kó mọ kó mọ wá. Ah, ọmọ kẹ́ẹ̀tì mi mo fẹ́ jẹ́ kó mọ̀ pé wúrà ló jẹ́ ní àwùjọ àwọn obìnrin pàápàá jùlọ obìnrin olóríire mo ti pàdé ogunlọ́gọ̀ àwọn obìnrin nínú àjò mi láyé àmọ́ ń da ló pọ̀ jù wọn kúrúfú àmọ́ ìwọ yàtọ̀ lóbìnrin yàtọ̀ sípò rẹwà ó tún níwà ó tún ní sùúrù ó dùn rí mọ́yàn. Bánjí ẹnu ẹ dùn. <laughs> ìwọ náà mọ̀ pé kò sí ọkùnrin tí mo fẹ́ràn ní ayé tó tó bí mo ṣe fẹ́ràn ẹ̀. mo mọ̀ mo mọ̀. ṣùgbọ́n ẹ̀rù ń bà mí ẹ̀rù bíbà bíi ti bá wọ̀ kí ló ń bẹ̀ lẹ́rù. torí mo nígbàgbọ́ pé o ò nífẹ̀ẹ́ mi dènà ah, ah. ẹnu lásán ló fi ń bá mi lo ìfẹ́ o ò súnmọ́ mi tó mi ò mọ̀ ẹ́ dáadáa mi ì mọ̀ ẹ́ dénúdénú. ọlọ́kẹ́ ṣé ibi dá ẹ̀ mọ́ jẹ́ kọ́kọ́ ẹ̀kọ́ balẹ̀ lọ kọ́kọ́ ẹ̀ balẹ̀ sórí ẹ̀ tán ẹ̀ ìfẹ́ òtítọ́ ni mo bẹ́ẹ̀ fi lò sórí èmi gan lókè mi lẹ́yìn ọ̀run bó ṣe ń wò mí mo ti pa ọkọ mi pọ̀ pé ìwọ ni ìwọ náà ni. àmọ́ kinní kan ló ṣì ń yà mí lẹ́nu. kí ni. látìgbà tí mi àti ẹtìjọ ń bá eré ìfẹ́ wa bọ̀ àìmọye ìgbà láti jọ wà nínú yàrá tí àwọn kan ò sí pẹ̀lú wa tí àǹfààní dẹ̀ wà fún láti jọ bára wa lájọṣepọ̀ àmọ́ òkè ká mi láṣọ sókè kí ló dé. dẹ́ ló ń báyìí sórí àwọn bàbá wa bọ̀ wọ́n ní a kì í kọjú tolú ọ̀rọ̀ bí ìgbà ẹ̀ báyìí kò kún kòkò olómi ohun tá a máa jẹ lálẹ́ báyìí kò yẹ ká máa fòwúrọ̀ jíjẹ. àwọn mm, síbẹ̀síbẹ̀. Mm, mm, kò sáàmù kankan bẹ́ẹ̀ sórí gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi táwa méjì yọ jẹ́ kó yẹ ká tàpá sófin Ọlọ́run wípé máa bára wa lájọṣepọ̀ ká tó di tọkọtaya ó lòdì sófin ọlọ́run tọrọ mi yí ẹ sórí bó ṣe ń wò wáyé mímọ́ báyìí ló yẹ kára wa wà aláti wà mímọ́ bẹ́ẹ̀ ni torí ohun tẹ́mi ń wò ń bẹ̀ tí mo fẹ́ kó nígbàgbọ́ sí ni pé tó bá di ọjọ́ alẹ́ ìgbéyàwó wa á ó dá ẹ lójú. ó dá mi lójú rẹ̀ tó dá mi lójú. látijọ́ tí mo ti ń rìn mi ò tí ì pàdé irú ọkùnrin bíi titi ẹ rí alẹ́ ọjọ́ ìgbéyàwó wa àwàdà kò jẹ́ ká tètè ṣègbéyàwó títí oṣù mẹ́fà. oṣù mẹ́fà gan ti pẹ́ jù tí mò ń wò pé láàrin oṣù mẹ́ta. ọ̀dà ọ̀dà ṣé kí n fi dá ẹ lójú báyìí sí. rọ́mọkẹ́ jọ ṣetán láti jẹ aya mi. lẹ́sẹ̀kẹsẹ̀. <laughs> ọ̀dà èmi wá fi ń dẹ lójú pé èmi gan ṣetán báyìí láti jẹ ọ adé orí ẹ ọkọ ẹ títí ayérayé. ṣé ọkọ mi. kọ́lọ́run wá ṣe wá ní ọ̀rẹ́ ara wa kalẹ̀. mo nífẹ̀ẹ́ <laughs> ẹnu dénú. èmi gan nífẹ̀ẹ́ kí ló ń ṣe mi báyìí mo ti ń dúró díẹ̀ nílé látẹ̀kùn. Uh, no um, ok máa bá ẹ máa bá ẹ máa bọ̀. wàá bá mi bíi ti báwo dídé kájọ wọlé jọ. ẹ um, n kíkọ palẹ̀ mọ́ gbogbo kínú mi. má ò rí fi sílẹ̀ ń bẹ̀ máa palẹ̀ mọ́ ẹ̀ láàárọ̀ la. lóhùn kúkọ tájì ògbẹ ọkàn adé pa mọ́. lọ́wọ́ àjọ ò lè ṣe bí ọkùnrin o ò lè ṣọkọ fún mi o ò ní lè sọ bẹ́ẹ̀ o ò ní lè sọ fún mi bẹ́ẹ̀. Rọ̀mọ́kẹ́ bí mo ṣe gbọ́njú mara mi lélẹ̀ àwọn òbí mi ò ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún mi èmi gan alára mo sáré sọ̀tún sáré sósì wọ́n kò ká wàhálà mi lórí ẹ̀ wá ṣàlàyé gbogbo eléyìí fún mi kí lè tó ṣàlàyé fún mi kí n tó wọnú ẹ̀ Bánjí. ẹ̀rù ló bà mí àti wípé nǹkan tí ó jẹ́ kí n tiẹ̀ ṣègbéyàwó látijọ́ ẹ̀ nìyẹn I couldn't get married torí ìgbà tí wọ́n wà ní pé ó dà pé máa pẹ́jù ká ṣe bàbá tú ni mo kúkú wá ṣe léyìí pẹ̀lú ẹ̀ tó bá kọ̀ mí o ò jẹ̀bi rárá ṣùgbọ́n kò bùnmi láṣìírí. ìka ló ṣe fún mi o Banji ìka ló ṣe fún mi o ah! mo mà dárò o. kí ni mo fẹ́ sọ fara yìí pé mo ṣèyàwó mo lọ lé ọkọ àsìkò oyún wá dé mi ò róyún bí kí ni mo fẹ́ fi ṣàlàyé fún ọ ẹnu wo ni mo fẹ́ lò Banji. fẹ́ sọ sí mi ò ní fẹ́ kó gbà sí ìbínú rárá torí ó tiẹ̀ ti gbìyànjú fún mi gidi gan ni àmọ́ mo ń rò ọ̀nà àbáyọ mo wá mo wá wò pé bí nǹkan ṣe ti rí yìí bóyá tó bá tó bá mọ ẹnìkan tàdéjọ ṣe ní bí aláṣìírí pé pé ọkùnrin kan níta bóyá tó bá lè mú lọ́rẹ̀ẹ́ kó máa súnmọ́ nígbàkigbà tí bá ti fẹ́ ṣe bóyá tó lóyún dé ìyẹn mò ń rò pé bóyá. <sighs> kémi lọ yan àlè. mi ò fẹ́ kó ló gbólóhùn yẹn pé bóyá ń yàlè ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ báyìí ni mo ṣe máa gbà mí tó máa táṣírí òní tó síta náà nìyẹn bó ṣe ká ká sanwó fún un ah. àti pé gbogbo nǹkan tó bá wà fẹ́ báyìí mo máa ṣe fún ẹ pátápátá ṣàkó bùnú láṣìírí kanlẹ̀. mo gbé mo dáràn irú ọkọ̀ wo ni wọ́n padà wò yí ẹlẹ́dàá mi níbo ni wọ́n padà já sí yí ẹlẹ́dàá mi ló máa ṣe sí ooo. sáré tiẹ̀ kiri jà. ó náà kò ń sáré kiri. àwọn eh, ó fi jọ mí ní sọ pé mi náà <laughs> káàkiri káàkiri pọ̀ eh, eh, ṣé wọn pé mo ti wúrúkọ tí a máa sọ ọmọ yìí bọ́ èmi ti pinnu náà kàn mí pé ọmọ lèrè òun la máa sọ torí tó bá wò náà kí ni èrè ìgbéyàwó tóyún bá ti wá tàbí mọ eré bẹ nìyẹn o. kí ló mọ ẹ̀rọ pọ́bìnrin ni. obìnrin ló wà ń bẹ̀ mí ti rí mo wẹ́jú. irọ́ o ọkùnrin ni mo fẹ́ bí ọkùnrin làǹtìlanti tó máa ń tàn bí bàbá ẹ̀. ó jẹ́ blush àwọn akẹ́mi mo blush o. Ah. mi ò gbọ́ lẹ́nu rí kó sọ pé ah ọlábàjì ọkọ mi ó máa handsome o ìgbà àkọ́kọ́ tí wàá gbọ́ rẹ̀ ah ọ̀dà now àti yanjú yẹn wàá wá ṣe nǹkan kan fún mi wàá máa ra ẹrù obìnrin tá a máa ra wọn jọ sílẹ̀ èmi náà máa kí ẹ lẹ́yìn o èmi náà máa ra wá kù ṣùgbọ́n ọ̀dọ́ máa rẹ̀ tó pọ̀ jù mẹ́ẹ̀. láì sì ṣe kí n ra ẹrù kankan sí bí a ti bá ti lọ ṣe scan mi ní next month àmọ́ kò tá fẹ́ bí bóyá ọkùnrin àbọ̀bìnrin sábẹ́rẹ̀ sí ra nǹkan gbà yẹn. Ah, scan hmm, yẹn náà dáa ṣùgbọ́n èmi mọ̀ pé obìnrin ló wà níbí ah, mo sọ yẹn kí mo wẹjú ni mo wẹjú ni mo ríran ok jẹ́ ká fi yẹn lẹ́bẹ̀ẹ́ kí ló fẹ́ kí n ṣe fún ẹ náà ní jíjẹ láàárọ̀ yìí ehm, mo lè ṣe custard cornflakes quaker oat bó hmm, dẹ̀ fẹ́ rice ni àbí semovita pẹ̀lẹ́fọ̀ bó ti máa ń láìka yẹn kí n sáré wọ kitchen kí n yanjú yẹn. ṣé ọwọ́ mo lóyún sí ni àbẹ́sẹ̀ nítorí mo lóyún mi lè ṣe ẹ̀tọ́ mi gẹ́gẹ́ bí ìyàwó sọkọ mi. ẹ kíkọ ṣe tàárọ̀ ẹ̀ náà ni. ẹ má wọrẹ. Ah. kò rẹ̀ mi tán yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Ah ṣùgbọ́n rí báyìí pé èmi ni dada tó dá gbogbo ilé ìfọ. So your your mother has ever been a wayward person. Ronke Oshunira in actual fact ó bò ń láṣìírí aláṣìírí mi ni. So kò wá ṣe ẹ̀bi èmi náà tó ṣẹlẹ̀ àbí ṣe wọ́n ló ṣẹlẹ̀. dá bàbá ẹni fi àtọ bó ṣe rí gẹ́gẹ́ mo sọ fún ọ tó lọ bí mi èmi ni mo gbé èmi mo lẹ́bi èmi kò wọlé bàbá. I want to talk to you. Busy doing what? I want to be alone. Oh. <laughs> okay, fine. Mo kàn ní kí n wá sọ fún ẹ pé mo ti fẹ́ kúrò nílé yìí. Kí ló dé? Ilé ti sú mi. Ilé tó jẹ́ pé one big family ni wá tẹ́lẹ̀. Ó wá di ilé àjòjì. I'm so tired of all this. Ah! Cut the pretense, ọmọlèrè. Ṣé mo parọ́ ni? Inú dájú ò dùn mọ́. Ní òun mọ̀kọ́ tó ṣe mi. Ìwọ náà ní kó fẹ́ wà left alone kò sí wàhálà mo ti pack bags mi mo ti lọ sọ́dọ̀ ọwọ́ ọ̀rẹ́ mi tẹ́ bá ti settle ẹ̀ kó pè mí má dẹ̀ attempt láti wá mi. ó lè lọ sí ọkọ ìwọ náà mọ̀ pé school ló jẹ́ kí n bí sí bàbá Muliri, there you go again. School, school, school. Muliri, talk to me. I'm your sister here. Ṣó lẹ́nu mi ni. Èmi náà ló máa bá sọ. I'm confused. Ẹ má sọ mí sínú òkùnkùn now. Trust me. Kò sí nǹkan kan ẹ̀dẹ̀. Èmi araṣọ ọlọ́jà. Ọ̀la araṣọ ọlọ́jà. Ọjọ́ abákó laṣọ́ ṣe ọmọ ní kára. obìnrin kìtì lọ̀rọ̀ yìí oyin obìnrin kìtì lọ̀rọ̀ ajá tó ń rí ni ti ń dùnnú dohun tó ń rí ni ti ń gbọ́ ẹ ò fura òkùnkùn bójú ọjọ́ ilé aláyọ̀ má di kíkọ́. ìpín ńlá wáyé yìí orí ló ní ṣe bẹ́ẹ̀ ni o ẹni ò bá gbọ́ tẹnu ẹ̀gà lẹ̀yẹ pàtó. Você é mais bela. É mais tequila. Estou dizendo que ela é mais tequila. In fact, ó ti fẹ́ sá kúrò nílé. ó yẹ kó lè gbé ẹyin tí ó di nígbèsí yìí. I know you love me so much. It's really just she did it, don't lóyún bàbá yóò fi ojú kan bàbá lórí jẹ́ lóyún bí kí n dúró ìsinmi rẹ̀ ọkùnrin ojú ti dáríjì pátápátá ó lè fi bẹ́ẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀. It's been thought that had happened. it's alright, it's alright. Come here, Lily. It's alright, look at me. It's okay. We are together. ọ̀rọ̀ mi màmá ó láfojútó mójútó mójútó. ààrẹ máa ẹni ṣẹ̀gùn sí ní ìjẹ̀bẹ̀rẹ̀ ẹni ramala ni yóò kúrò jẹ́. má fọmọ bá mi jà ó. ọmọ ayé orí fún mi lọ́mọ tí ó sì rí ọmọ tí ó lá ní má fọmọ ṣọ̀tá mi. àrídùnú ọmọ ló ṣàlùwẹ̀. àrídùnú ọmọ ọmọ ọmọ lèrè ọmọ mi làǹtìlàǹtì. ìfẹ́ mú mi ọmọ lèrè ló ń sọ̀rọ̀. mo ń gbọ́ wọn àmú àmì mà ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni mà. owó ọkọ mi má bínú ọlọ́wọ́ bá mi ò fi bẹ̀rẹ̀ mọ̀ pé tèmi náà ló ń ṣe ìjó ti yẹ ẹ̀ nǹkan tí mo fi gbìyànjú náà nìyẹn kí n lè ṣàlàyé fún ẹ pé egbé ti lè gbé egbé ti lè gbé o àti yanjú gbogbo nǹkan tó wà nílẹ̀ kò sí jà mọ́ kò sí mọ́. bó ṣe yẹ kó rí náà nìyẹn mà kò sí wàhálà inú mi dùn inú mi dùn òun náà ń ṣọmọ burúkú bẹ́ẹ̀ torí ẹ̀ ló ṣe yà mí lẹ́nu pé. ẹ òṣòwò ṣùgbọ́n á ní nǹkan tó ń fẹ́ kó ṣe fún mi báyìí yọjú sí mi kájọ jókòó ká ní ojú ẹ̀ kí gbogbo ẹ̀ tán. ó dà èmi náà wá wòyìn láìpẹ́ ṣẹ́gbọ́n ṣé o promise ló wà wá má fojú mi sọ́nà o ọ̀dà ṣe gbogbo dúpẹ́ ọlọ́run á dúró sí ọlọ́run á bá mi lò ní pọ̀ ṣùgbọ́n ṣe ọ̀dọ̀ a máa retí ẹ̀rù. ọmọlé èrè ayé orí fún mi lọ́mọ tí ó sì ọmọ tó lárí má kọ́ ọmọ ṣọ̀tá mi àrídùnú ọmọ. Aluko, ah, ah, ah, Mr. Banji, báwo ni? báyìí everything. o tó ọjọ́ mẹ́ta. ẹ ọjọ́ kan pẹ̀lú. ẹ ṣogo láti ẹ̀fẹ́ yọjú sí this is my daughter. Uh, oh yes cool. so àmọ́ bí o ti wà ráńbà. ṣogo second floor ni ọ́fíìsì wa. ẹtì mi wàá lè fi taratara sọ pé ó ń wọ ọ́fíìsì àwọn ti jáde. ẹ káàtì ẹ kàn káàtì ẹ kàn fáàmù. so about everything. Uh, sweetheart let's go. all right. òbìrìkìtì lọ̀rọ̀ yìí ó yí òbìrìkìtì lọ̀rọ̀ ajá tó ní ní ti ń dùnnú lóhun tó ń rí ní ti ń mọ òwe òfúra òkùnkùn. ọmọ lọ rèé o mọ reason tí mo ṣe mú wa síbí báyìí ìdí méjì sori bíbá yìí ó mú mi rántí ìgbà tí èmi àti mọ́mí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìfẹ́ wa ìrìn àjò fẹ́ yẹn ibi wà lára ibi tá a máa ń ṣeré wa ṣorí tá a bá dé ibà yẹn àwọn ọkọ̀ tó ń wo àwọn canoes mo náà wò bó ṣe rí ó ti pẹ́ díẹ̀ o kò dára yes a máa wọ̀ ọ́ máa gbé a lọ sí ìlú òdì kejì lọ́hùn yẹn. really. yeah ìlú wàhálà ìlú gbogbo bẹ́ẹ̀ mọ́mí ẹ̀yìn ìrólé máa bá dí mọ́mí pé capsize àtúnpadà wa ìgbà yẹn kò tí ì sí àwọn nǹkan tó rí bíi lẹ́yìn báyìí àwa tẹ ẹni wa àwa jẹ gbogbo nǹkan tá a kó wa tá a mú tá máa mú you know we had fun reason kan tí mo ṣe mú ẹ wá sí ìbànújẹ́ but the second reason gangan ni pé tó jẹ́ méjọ wọn pé ọ̀rọ̀ ti fẹ́ bá ẹ sọ mo fẹ́ kó etí kẹta gbọ́ kó jẹ́ father daughter confidentiality ṣòro ọ̀rọ̀ náà mo fẹ́ kó gbọ́ kó fi ṣoṣùn kó fi para ni. má bàánú jẹ́ òkè. sórí ọjọ́ ta lọ sí ọ́fíìsì two story building tí mo náà rẹ̀ mi ṣògo pé kí n yọjú sí yẹn. man tó jáde sí wa lọ́wọ́ bá ṣe fẹ́ wọ reception bẹ̀ dúdú tó slim àlùkò ní orúkọ ẹ̀. tí máa sọ fún ẹ pé bàbá ẹ gangan nìyẹn kan. Are you serious? That's your biological father ó ní reason tí mo ṣe é kò mọ̀ ó lè dọjọ́ ọ̀la ń sìn kó wa lọ gbọ́n bí kan àbí kí kankan ṣẹlẹ̀ mo fẹ́ kó fi yẹn kó fi hate màmí àbí kó hate èmi gan lára bọ́ bó ṣùlẹ̀ òun kò rí náà it may be your biological father èmi ni bàbá ẹ tí gbogbo ayé mọ̀ tèmi gan mọ̀ ẹ gẹ́gẹ́ bí ọmọ mi nǹkan tó dé ló dé tírú orin àjò yẹn fi wáyé so má wo màmá ẹ bí oníranú èèyàn èmi gangan ni mo sùn débẹ̀ ọkì tí wàá má gbé láyé náà ni ok so please màmá ẹ ò ṣẹ èmi ni mo ṣẹ wà á foríjì wá lọ kó kọ mọ ok kò ní dáa kó gbọ́n ta so I remain your father forever. ẹ ṣe gan sa mo dúpẹ́ lábẹ́ bó tilẹ̀ wù kó rí Mm. I can't live life without you. You are my daddy forever. And I love you. I love you too, girl. I love you forever. Ṣé ká wọ kẹ́nu kan ká try? Wọ kẹ́nu máa bá bá ẹni. Àwọn jẹ́ tí ìlú wọlé wọn. Àrídùn ló wọ́n ọmọ. Àrídùn ló ní àríyọ̀ ọmọ. alábàárọ̀ ọmọ tó lárí má fọmọ ṣọ̀tá mi ọmọ tí ó nù. àrídùnú ọmọ àríyọ̀ ọmọ ọmọ lèrè ọmọ mi làǹtìlanti. obìnrin kì í ti lọ́rọ̀ yìí ajá tó ní ní ti ń dùnnú lóhun tó ń rí ni ti ń gbọ́ ẹ ò fura òkùnkùn bìrìbìrì bójú ọjọ́ ilé aláyọ̀ wáyé yìí orí ló ní ṣe bẹ́ẹ̀ ni o ẹni ò bá gbọ́ tẹnu ẹ̀gá lẹ̀yẹ pàtó ṣùgbọ́n má fọmọ ṣọ̀ọ́ta mi má fi ṣe pàǹkẹ́ náà mi àbí kíkọ́ òun ọmọlẹ́rè ayé orí fi lọ́mọ tó sì ní ọmọ tó ńlá ní bá fọmọ ṣọ̀tá mi àrídùnú ọmọ àríyọ̀ ọmọ ọmọlẹ́rè ọmọ mi làǹtìlanti hmm, búburú ní gbogbo ọjọ́ ká máa ń ragbà padà ní mm, ìgbà yìí rà sí rere fún mi. bàbá bá mi mójútó ayé mi. bàbá o ọ̀rọ̀ mi máa fà mójútó. ọ̀rọ̀